I wanna give you anything you want. freakin' freakin' for you. Lori or so say, I wanna give you <laughs> anything you want. Uh, freakin' for you. Uh, Lori So. soon, bẹ́ẹ̀ni ìjẹ́ àlètò èjò níjọ́yà fíkì fíkì fíkì sáọ̀dẹ̀ gangan ló ṣe kíni ló bá dé àtúntìdé náà ni ẹ mọ̀ pé tẹ́ bá ti rìn báyìí all your songs and all your energy all in one combo yeah yeah yeah yeah <laughs> àwọn àlejò ni ọmọ ìtúntìdé bẹ́ẹ̀ ni ọmọ ti gbédé fún nítorí pé kíni ara ọ̀tọ̀ ni ètò tòní bá dé time tó tún wá yẹ yín yẹn you know this particular time látún wá shift ìjọ́yà sí pé okay enjoy yourself and boogie down. <laughs> Yusuf Alusana ni orúkọ ti tèmi ọmọbìnrin Simon tó ẹniwó tàbí ṣíṣí aka funky ọmọ rẹ̀ tó gbásìkì tó dùn tó kí tó ti ṣe kíni tó yí bóbó bẹ́ẹ̀ ni surprise package tí mo ní fún yín lónìí ó yàtọ̀ kí gan ni surprise tí mo ní fún yín àwọn most featured male artists àti most featured female artists gbogbo wọn pátápátá la máa sọ̀rọ̀ nípa wọn lónìí and then three good brand new songs tó ń gbóná fẹ́lifẹ́li bí àmàlà tó jiná gangan owó kan ni mo ní fún yín lónìí ẹ kí n wá já yín sí i hmm. àwọn five female artists tí mo sọ wọ́n máa ń lò wọ́n ní gbogbo ìgbà anybody tó bá fẹ́ kọrin báyìí wọ́n máa ní okay i need this person i need this person níbẹ̀rẹ̀ tí wọ́n máa rí davido mayorkun burna boy with the wiz sí àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà go peruzzi gan náà ṣe kíni ó wà lára wọn ẹ jẹ́ kẹ́kọ̀ọ́ mu láti number one bo one yes number one mi Davido yes o ó special ohun ẹ̀ dùn olóhùn orin ni bẹ́ẹ̀ ni tó bá ń gbọ́ orin Davido wáyé pé a little bit cracky somehow but nǹkan tó ń bì jáde <laughs> ó wà extraordinary tó bá ń gbọ́ okay fire fire burn them yeah ẹ ti máa mọ̀ wípé kí ni ohun gangan ó ju ohun lọ. Hmm. nínú orin àwọn agbọ́dọ̀ jíjẹ neptune tó wá pick up david Okay, let's do the song demo ẹ ká lọ gbọ́ orin tí a bá padà dé ẹ máa mọ̀ wípé kí ni davido ó yáàyè láti ṣe kí ni láti feature kó ṣì hot à ń bọ̀. bèbè bèbè bí o. Oh bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ bí o bẹ́ẹ̀ ni mo lérò pé gbádùn orin yẹn láti ọwọ́ DJ Neptune featuring Davido ẹ̀rí pé tá future Davido nínú orin ó yá ìgan ni until the next tá a bá sọ̀rọ̀ nípa àwọn tá a bá feature nínú orin tán gbáskì tán tún ta yẹ́rìyẹ́rì ọkùnrin then you can just pick up peruzzi yes torí pé kí ni òun ló ń tà wìtìwìtìwìtìwìtì lọ́wọ́ kí gan ni orúkọ orin tí wọ́n ti feature wọ́n feature nínú by force tágbọ́n ló lórí Maidy featuring peruzzi by force ẹ̀ka ló gbádùn òrìkà wọn nǹkan tí peruzzi tó ṣe sí à ń bọ̀. ṣé make I go you me love make I dey you wan talk I go leave you make you talk mami I no wan dey. ṣé make I go you me love make I dey. you want to talk, I go leave you make you talk. But me, I know one day. No be by force though. ṣé làbá tọ́ so bẹ́ẹ̀ ni nínú fídíò yẹn máa rí méjì tó ṣubú sínú omi ó dàgbọ́n wọ́n sọ̀rọ̀ nípa obìnrin pé okay I don't love you anymore it's not my fault yes yes yes yes then pẹ̀lú tí ó ṣe kíni ó fi beat ẹ̀ sórí láyọ̀ wá ṣe kíni ó gbásíkì ó ta yẹ́rí yẹ́rí yẹ́rí yẹ́rí ẹ ká move on to the next tá a bá sọ̀rọ̀ nípa àwọn most featured male artist then ká pick mayor kun mayor of Lagos Anibusola mayor kun yes I love mayor kun mayor kun mayor kun mayor kun tẹ bá ń gbọ́ nípa oríṣiríṣi orin mayor kun ẹ máa love love love love love tire you and so so so many àmọ́ èwo gan ni wọ́n ti feature wọ́n feature nínú dá padà dá padà sáré lórí dremo wọ́n wà nínú ilé kan náà tẹ́ bá gbọ́ wà lẹ́kọ̀ọ́ kan the same record label kí gan ló bí dá padà hmm. oríṣiríṣi ọ̀rọ̀ òun kan ló bí dá padà mọ lyrics kankan nínú orin ẹ̀ mo mọ̀ mo mọ̀ mo mọ̀ ṣé kí n já yín sí èmi lọmọ tán ń bèrè tán ń bèrè ní mo kiri rí egére egére wọ́n ní. <laughs> ta ló sọ bẹ́ẹ̀ Mayor Ọ̀kún ló sọ pé gbogbo orin tó fi ń bú òun gbogbo orúkọ tó fi ń bú òun yìí òun sì ṣe kí ni òun sì tayọ ẹ kọ́ lọ gbọ́ orin láti ọwọ́ Draymo featuring Mayor kun dá padà à ń bọ̀ dá padà <laughs> ó yá dá padà dá padà dá padà ó yá dá padà ó yá gbàràgbàrà ó yá dá padà dá. Àfẹsíwájú <laughs> yes yes yes freaky freaky Saturday ó sì ń dùn ó ń ta yẹ́rìyẹ́rì pẹ̀lú fọ́nkì ọmọ ẹ̀rẹ̀ yẹ́sọ́ tẹ́bá ti jókòó ẹni ti mọ̀ wípé ìtàn TV girl tó gbáṣkì tó ta yẹ́rìyẹ́rì tó le tó bá ti gun orí rẹ orí bí tá à ń sọ ìyẹn máa mọ̀ wípé kí ni orin bí orin lọ́wọ́lọ́wọ́ ni tákan ni wọ́n fẹ́ mú jáde báyìí tí a bá ń gbọ́ Boy Burna Burna Burna yẹ́sọ́ tí n bá fẹ́ release ẹni orin máa pick up Burna Boy torí pé kí ni ó ní àwọn yáyì tó lè fi sínú orin mi láti tà dáadáa àti pé láti dùn gígan ni mo wá sọ̀rọ̀ nípa ìmú sọ̀rọ̀ nípa Zlatan tó wo Burna pé okay for this song killing them ṣàgán ni mo lè fi sí then I can just pick up Burna torí pé kí ni mo fẹ́ jọjọ kí jọjọ. Hey. Eh make <laughs> you no dey feel akulala money and hey. we making money right rash like we no gree hey. Eh. we suppose get our di. a ń bọ̀ pẹ̀lú orin tí a sọ̀rọ̀ nípa ẹ̀ kí gan lórí yẹn kí ni dẹ̀ ń pa à ń bọ̀. mi à dey kill dem tra. Hey! Eh. <laughs> jọjọ kí jọjọ ṣe make you know they be lakulala. Hey, my lordy, I love that song. Orin ẹ̀dùn torí pé Burna Boy ó ṣàṣeyọrí pé what are you talking about? Gbémi wọ studio kì í ṣe kí ni kí n fún ẹ tán one on one pẹ̀lú Zlatan. A tẹ̀síwájú tá a bá sọ̀rọ̀ nípa artist tí a lè pè sínú orin then Baba himself is there. Yes, Tani Obata sọ̀rọ̀ nípa sọ̀rọ̀ nípa Wizzy Wizzy. Yeah, sitting on the corner. Don't do chinga burner dandan yes Wizkid Wizkid lọ pọ́n sunkàn kíkọ́ lórí tá à ń sọ̀rọ̀ nípa oríṣiríṣi orin láti feature Wizkid dẹ́pẹ́ tó bá gbọ́ orin ẹ̀ máa ní okay this is it okay this is the boy eléyìí ni wọ́n á fẹ́ mú tí mo nífẹ̀ẹ́ sí ju bí ìbámu Duncan Mighty Bird Duncan Mighty kankan ló lórí bọ̀ mi fẹ́ mú orin ẹ̀ ẹ jẹ́ ká mú orin DJ Spinall featuring Wizkid this love ẹ ká lọ gbọ́ orin ẹ̀ mọ̀ pé this love ó ṣẹlẹ̀ ní Orísun DJ Spinall spinning off spin everything spin it on me bẹ́ẹ̀ ni ohun gbọ́gbọ́ lónìí orin yẹn tó wá feature Wizkid this love mo lérò pé gbádùn àwọn márùn tí mo sọ̀rọ̀ nípa ẹ̀ mo sọ̀rọ̀ nípa Davido Miracle Burna Boy Wheezy àti Peruzzi pé kí ni tí o bá fẹ́ ṣe orin tí o bá wò tó wò sọ́tún o wò sọ́sẹ́ wá ní okay what am I gonna feature on my song and I wanted to sell then pick one of these guys so pé kí ni wọ́n wà so so so talented and so so so on point After the next tá a bá sọ̀rọ̀ nípa àwọn female artists tí a lè feature nínú orin tó máa jẹ́ kí orin orin one to ten níbo là ń lọ náà tó bá sọ̀rọ̀ nípa big beautiful ee Bùsọ́lá ti bá sọ̀rọ̀ nípa <laughs> big beautiful big big okay okay tá a ni big beautiful tí mo sọ àwọn big beautiful pọ̀ tí a bá sọ̀rọ̀ nípa big beautiful we're talking about Larry Gaga oríṣiríṣiríṣi wọ́n pọ̀ àmọ́ big beautiful tí mo sọ̀rọ̀ nípa ohun gangan ni tẹ́ni. Anyone can don't take it personal. I just wanna show you love, sugar mommy, hey, sugar daddy, hey, lollipoppy, hey. ó ti fíṣà nínú orin oríṣiríṣiríṣiríṣi àwọn nínú eléyìí pẹ̀lú King Perry ni King Perry featuring Tenny kí gan ni orúkọ orin yẹn orúkọ yẹn máa já sí tí a bá padà dé à ń bọ̀. mọ̀rọ̀dà ẹ̀ mọ̀rọ̀dà bẹ́ẹ̀ ni mọ́ murder murder ni orúkọ orin tí tẹ́ni wà níbẹ̀ bẹ́ẹ̀ ni King Perry ló ní okay I wanna sing the song ta gangan ni mo nífẹ̀ẹ́ sí jù tó lè ṣe kí ni tó lè dope ẹ̀ up tó wà very very you know, extraordinary wọ́n ní okay Tẹ́ni Makanaki come over káwá sí studio káwá ṣe kí ni káwá jọ ṣe orin on to the next ẹ máa ń gbọ́ nípa most featured male okay female sorry <laughs> female artist then a lè pick Tiwa Savage it's Tiwa Savage Tiwa Savage oh my gosh ó ti feature ní gbogbo oríṣiríṣi orin tá a bá ń gbọ́ ṣótán o ṣótán tá a bá ń gbọ́ nípa my love jọ you give me love I never see you oh, my love jọ you love me so much to me o eh, robo skẹskẹ orin tí mo fẹ́ fún yín kọ́ nìyẹn o orin tó tọ́ pẹ̀lú the band òun kankan ni mo fẹ́ fún yín tá a bá ń gbọ́ ṣẹ́kẹ̀ ọmọ ni mo máa ń pè orin gbogbo àmọ́ ah, ah. tá a bá wò dáadáa ní gbogbo àwọn orin tó ti kọ eléyìí gangan ó ṣọ́ ara ẹ̀ ojo then ó ṣe lílo lílo you know stunts with the band ọmọ àgbà shake it for your daddy èmi àmà rẹ̀ mi coaster tó bá tẹ̀lé mi tó bá ẹ kàn lọ gbọ́ orin láti ọwọ́ the band featuring Tiwo Savage shake it shake it fún ọkọ shake it lórí sínú pé kí ni ìjọyà hot hambo yes yes yes tó bá ń fẹ́ orin tó lè feature nínú orin tó máa fi dùn táwọn ayé máa gbà dáadáa then you can just pick up tea with Savage bẹ́ẹ̀ ni mo rẹ̀ pé gbádùn orin yẹn dáadáa àti dáadáa until the next three s three i three m and i see me who. Simi, Simi, Simi, Simi, natural, beautiful, young, married woman or married baby. Yeah, tó bá ti wà young to the ti married and married baby ni ẹ̀ lórí pé kí ni ó ṣì ń trend, ó ṣì beautiful then. <laughs> ó sì lè top ẹ̀ lórí top ten top twenty top fifty top kíkọ́ ní most pop sọ́dá ti ti àpọ̀jù yes yes yes yọ tìmí lọ pọ́n súnkàn pẹ̀lú Johnny Drewis Johnny Drewis wọ́n tuntun pé okay for this my song hallelujah ṣàgọ́lẹ̀ ẹ̀kí picture wa ni okay Simi has that tiny soprano kind of boy <laughs> pé okay òun gangan ni ọ̀pọ̀ súnkàn yẹ kí n fún yín díẹ̀ nínú orin yẹn okay am I a soprano girl. Mm. She's okay. He says he loves me. Hallelujah. Ah, Musola ti love you. She says she loves me. Hallelujah. Simi no picture nínú orin yẹn. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan soprano so oh ó dúró digbí. À ń bọ̀ mo náà pé gbádùn orin tí mo featuring Yemi Alade i'm available so our girls yìí tí a bá ní wọn nínú orin inú wọn máa ń ara ẹ̀ máa yá torí pé ohun wọn ó yàtọ̀ a sì lè feature wọn dáadáa àti dáadáa yes so tẹ́ bá yẹ ṣe ń jẹ́ ìwà mo ti fún wa ní five male artists àti female artists tí a lè gbádùn dáadáa nínú orin and then surprise package tí mo ní mo mú fún yín ó ṣì ń kàn tí nítorí pé kí ni lọ́wọ́lọ́wọ́ báyìí I've got three hotty hotty sounds tí màá fi tẹ́ ètò yìí nídìí are you ready Lagos are you ready? <laughs> sọ láti tiẹ̀ pọ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àti bẹ̀rẹ̀ náà nìyẹn three hotty hotty hotty songs tó ń trend lọ́wọ́lọ́wọ́ orí jẹ́ náà náà lẹ́tí máa ṣe kíni lẹ́tí máa gba gbogbo packages yẹn lónírúurú then Davido gangan ni number one mi lórí list yẹn blow my mind pow pow pow blow all the mind láti ọwọ́ Davido blow my mind bẹ́ẹ̀ ni tágan ló feature Chris Brown. Hmm. Chris Brown tá bá sọ̀rọ̀ nípa Chris Brown international artist tó yàtọ̀ tó perégedé ni tẹ́ bá ń gbọ́ nípa unneedable I'm gonna see able yeah oríṣiríṣi orin ló ti jáde láti ọwọ́ Chris Brown tẹ́ pé tẹ́ bá gbẹ ma ni okay I am so loving loving loving Chris Brown ó wà ní okay Chris Brown you are on to the next jẹ́ ká lọ ṣe kí ni jẹ́ ká jọ kọ orin together blow my mind I wanna give you anything you want freaky freaky for you. <laughs> ẹ kọ́lá gbádùn orin torí pé kí ni mo máa blow mind lórí Orísun à ń bọ̀ ti mọ̀ pé tí Olúbùsọ́lá bá ti nífẹ̀ẹ́ orin kan wọ́n mọ̀ máa sọ ni wọ́n máa kọ́ ni two four seven I wanna give you <laughs> anything you want freaky freaky for you just the way you want yes just the way you want la máa fún yín lórísun yín ní gbogbo back to back loving loving loving loving channel Oh, òun gangan ni Orísun on to the next tá a bá ń sọ̀rọ̀ nípa orin tó ń hoti hoti hoti then we're talking about Chinko Ekun <laughs> Chinko Ekun lọ́pọ̀ sukan feature don okay Johnny Drills yes Johnny Drills one more time then kí gan ni oruka orin calling tagan ni wọ́n ń kọ́ kí ló tán mọ́ orin tó ní pé ó ẹ̀ṣẹ̀ jáde ni ẹ kọ́ lọ gbọ́ orin yìí à ń bọ̀. mi ò kàn fi sí ọwọ́ orin yẹn rárá o mo fẹ́ kẹ́ kọ́ ẹ̀kọ́ kan tàbí òmíràn nínú orin yẹn torí pé kí ni ó sọ̀rọ̀ nípa àrùn jẹjẹrẹ oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti gbọ́ pé àwọn ní àrùn jẹjẹrẹ tí wọ́n ní okay i'm giving up okay i'm not stepping forward anymore this is the end no no no no no no torí pé kí ni àsìkò yìí gbogbo ló máa sọ fún àwọn èèyàn pé àrùn jẹjẹrẹ wà bẹ́ẹ̀ ni àmọ́ life goes on ẹ sì lè live life yẹn ẹ sì lè live normal life and enjoy your life just make sure pé ẹ ń ṣe kí ni ẹ lo medications yìí two four seven seven ohun gangan ni Chinko àti Johnny Juice gbé jáde pé okay this is calling let us do this let us do this let us do this gbogbo àwọn tí wọ́n ní ìjánikulẹ̀ ara àbí àìsàn lọ́lọ́kan òjọ̀kan ìjọ nítorí ọlọ́ ẹ má yẹ ká ṣe kí ni ká rora wa pin rárá àti rárá ìjọ yẹn wà fún ìjó ìdùnnú àlàáfíà àmọ́ yẹ ká máa kọ́ ẹ̀kọ́ kan tàbí òmíràn nínú gbogbo orin tí a bá ń fún yín lọ́lọ́kan òjọ̀kan mẹ́rin rẹ̀ pé gbádùn orin yẹn dáadáa àti dáadáa yes yes yes wọ́n sọ nípa wa ní gbogbo gbà pé kí ni atẹ́rẹ́ káyáyé ni wá àmọ́ àwa ò kí ń ṣe kí ni a ò kí ń ṣe ọlọ́run hmm lórí facebook àwọn àbẹ at orisun tv twitter orisun tv instagram at orisun tv and we rocking it torí pé kí ni gbogbo ẹ̀ là ń yín back to back gbogbo àwọn ètò pátápátá wá ti ní máa pẹ̀lú jàlá mi oh my gosh <laughs> funky ọmọ ẹlẹ́wọ̀n on instagram yes yes yes yo ẹ gbádùn ara yín dáadáa àti dáadáa yusuf olùsọlá ni orúkọ tèmi one more time lórí instagram at yusuf olùbùsọlá oh my gosh àwọn pictures in fact <laughs> gáwọn yìí gan mo ti ṣá síbẹ̀ pé okay all my fans enjoy then mi ò lọ rárá mo fẹ́ pín sí ọwọ́ Tẹni Mọ̀kánákì torí pé kí ni one special song request mo lè fún yín ní òní Tẹni Mọ̀kánákì Power Rangers Power Rangers Power Rangers Power Rangers ìfọ̀mà ẹ̀ kò bí ìfọ̀mà ẹ̀ yẹ̀ ìfọ̀mà no fit be like me ṣètìjọ́ Deola ẹ̀ eh. wúbi Deola ẹ̀ oh, ẹ̀. Eh ọ̀la no fit like me you is you and me is me ká fi jóyà yẹn tó wà non-stop yẹn ká fi pàdé lọ́sẹ̀ tó bọ̀ bye mwah me love ya.